ọmọ tó bí ọmọ gidi ni wọn gbọ́dọ̀ mọ bẹ̀rù wánú agbolé bẹ́ẹ̀ ń bá dàgbàdàgbà tí ń bá lọ tán ó mọ̀ pé wọ́n ni ó kù. ọmọ ìyá rẹ kí ni ìbá ṣe. ìwọ ni àwọn ìfá tí wọ́n sọ. bẹ́ẹ̀ ni. <laughs> torí tiẹ̀ gangan ni wọ́n ṣe gbé mi wá sí sùn.